إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أما شمي علي أوناني صمري أو أنكتي أبرا وصو ní ìkàbí láti ìkàbí ọ̀tọ̀ bí méjì sí mẹ́ta sẹ́yìn lára wọn kàtí abára wa sọ látinú tíra àrùsálà títí al'imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala òun náà ni nípa ẹni tí ó bá dákú tí àsìkò oorun tí ó bá ní stéètì yẹn ṣé yóò san irun padà àbí ní san irun yẹn padà eléyìí jẹ́ nǹkan tí abára wa sọ̀rọ̀ nípa rẹ̀ nípa wípé èyí tó tẹ̀wọ̀n wallahu alam òun náà ni wípé irun tí èèyàn bá bá àbí irun tí ó bá wọlé ní àsìkò ìgbà tí èèyàn dákú tí àsìkò oorun yẹn bá kọjá téèyàn rẹ̀ ṣì wà ní stéètì wípé èyí tó tẹ̀wọ̀n ni pé irun yẹn ti lọ nìyẹn irun yẹn ti lọ eléyìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí alimami malik rahimahullahu ta'ala tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ abdullahi bin umar àbí láti ọ̀dọ̀ náà ṣe tó ń ṣe ọmọkéwu abdullahi bin umar anna abdullahi bin umar ó àléyìí ìpé abdullahi ọmọ ọmọ ó dákú ọba àbá hàpùlù làákà ìrẹ lọ falamiyẹkùdí sọlá kò san irun padà qala malik imam malik wọ́n ní wàzálìkà fíìmà nára eléyìí òun náà ní tí àwa náà sọpọ́tì ìpẹ́ni tí ó bá dákú tí àsìkò òun dẹ̀ wọlé tí àsìkò oorun yẹn wá kọjá tẹ́ni yẹn ò tají padà tó bá padà tají àsìkò oorun tí ó wọlé tó ti lọ àsìkò yẹn ti lọ náà nìyẹn wallahu a'lam. Imam Malik rahimahullahu ta'ala ó ní anna al àsìkò ti kọjá faman afaqa. وهو في الوقت فإنه يصلي ṣùgbọ́n ẹni tó bá tají وهو في الوقت tí àsìkò òru tí kọjá فإنه يصلي yóò kí o lápẹjú ẹsẹ ẹni tó dákú ní ìfọ́rùn àsùbá ló tẹ́gbà tí yóò wá tají ó tají kóòrùn tó yọ ẹnìyẹn yóò sàn ìrun àsùbá torí pé kí ni oòrùn tí yọ yíyọ oòrùn òun ló jẹ́ ká mọ̀ pé àsìkò àsùbá ti kọjá sòtórùn bá ti yọ àṣùwà ní àsìkò ìrun àsùbá mọ́ká ní kálẹ́nu yẹn dákú bífọ́ kí àsùbá tó wọlé kò dẹ̀ tají títí tí àsùbá fi kọjá ṣẹ́niyàn máa pán irun yẹn padà èyí tó tẹ̀wọ̀n ní pé kò ní san gẹ́gẹ́ bá fi ṣe lálàyé eléyìí rẹ̀ ń bẹ ní ìbámu pẹ̀lú afárò Abdullahi bin Umar tí a kà fúnra láti nu mu afa náà àwọn ọ̀rọ̀ mi wà wípé yóò san padà ọ̀rọ̀ mi wà bẹ́ẹ̀ pé yóò san padà tó bá ṣe wípé irun yẹn ò ju irun wákàtí márùn lọ eléyìí ni tí ó nílẹ̀ lọ́dọ̀ àwọn hanafiya tí abu hanifa tí ó sọ lọ́dọ̀ imam ahmad àbí lọ́dọ̀ àwọn hanabila àwọn gbà wípé èyí ó máa san padà náà ni kódà kó ṣe wípé ọ̀sẹ̀ kan lẹ́nu yẹn ti dákú tó bá jí tó tají padà yóò padà san padà ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n wallahu a'lam gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ń gbà yẹn òun náà ni tó kíyàn bá dákú tí àsìkò òun rẹ̀ wọlé tí àsìkò òun yẹn kọjá ó ti kọjá náà nìyẹn ó bá jẹ́ ìrìn ẹ̀yọ̀ ọ̀ka torí pé ẹni tó dákú wọ́n fi wé ẹni tó ya wèrè ẹni tó yá wèrè àsìkò tó fi yá wèrè yẹn kò sírun fún ṣùgbọ́n wà fún àtàn ní yóò san padà gẹ́gẹ́ bí nípa sọlọ́lá yìí fún wọn gbà yẹn aláwọn fi wé ẹni tó sùn ẹni tó sùn nítorí Muhammad sọlá fún tó sọ ni pé mẹnàmà ànsọláàtì àwọn ẹ̀sí yàrá fàlùsọ̀lì ha ìbá àdàkárà ẹni tí ó bá sùn. àbí ó gbàgbé irun kan tó bá rántí àbójí kò lọ sí irun yẹn láàkàfàràtà láà ilẹ̀ àbàlì nítorí fi pa nǹkan ẹrẹ náà ní wípé ó kí padà ńgbà tó bá jí sọ ẹni tí ó dákú apá kan wọn apá wọn fi wé ẹni tó yàwé torí làákàyè ẹni tó dákú nìyí. bàbá yẹn ti lọ bẹ́ẹ̀ náà lẹnu tó ya wòye náà unlike ẹni tó sùn ẹni tó sùn tẹ ẹ bá jí yóò tají olùjẹ́ wípé èyí tó tẹ̀wọ̀n ní ráàyè imam malik rahimahullah ta'ala alimami shafi'i yàtọ̀ sí èyí alimami ahmad ti wọ́n sọ àbí èyí tí. Abu Hanifa sọ ike tí ó bá ju bí irun wákàtí márùn lọ tẹ́lẹ̀ ó jẹ́ ìkan tí lára àwọn nǹkan tí a bára wa sọ lára àwọn nǹkan tí a tún bára wa sọ òun náà ni obìnrin tí ó mára níbi nǹkan oṣù ó mára níbi nǹkan oṣù ní àsìkò àlásàrì látòjú rẹ̀ ṣe yóò kí zúrù àbí òní kí zúrù ṣe yóò kí zúrù àbí kò ní kí zúrù ipe yóò kí irun àlátàrí ìyẹn orílẹ̀ torí pé kí ni àtìkọ̀ àlátàrí ló mọ́ra anagba muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ ní man adraka raka'atan min al-asri qabla an taghruba ash-shams faqad adrakaha ẹni tó bá báraka kan níbi ìrun asiri ṣíwájú kóòrùn tó wọ̀ ó ti bá raka ẹ̀ náà nìyẹn ẹni tó bá báraka kan ṣíwájú kí oòrùn tó wọ ó bá tó ó bá raka àlàáfàá náà nìyẹn so bẹ́ẹ̀ lórí eléyìí obìnrin tí ó máa ra níbi nǹkan oṣù rẹ̀ ní àsìkò àlátàrí yóò kírun àlátàrí yẹn pẹ̀lú kò lórí yẹn ṣùgbọ́n ṣé yóò kírun zúrì náà àbí kò ní kí ṣé yóò kí zúrì náà ara wọn àfọ àtàn kò ní kí zúrì gẹ́gẹ́ bá ti ṣe lálàyé fún wa eléyìí ni ráàyè Abu Hanifa ṣùgbọ́n ìfi ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá dólé lórí òun ni pé yóò kí zúrì náà torí pé ìwọn àlátàrí àti ìrun zúrì sí ìrun àyílà wọ́n papọ̀ somehow wọn la mọ́ bí jẹ́ wọ́n pọ̀ nígbà tá a bá ń bẹ lórí ìrìn àjò àbí tí ìdíwọ́ pàtàkì tó bá ṣẹlẹ̀ sí wa bí aláàárẹ̀ ó lè san zúrà tá a sì papọ̀ ẹ̀ka ìrìn àjò ó lè san zúrà tí a sì papọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èsì tó wá jẹ̀ lóru so ọ̀gọ̀rọ̀ àwọn àfà wọ́n ní kí ó san zuri náà bí ó ṣe san asiri yẹn ó san zuri náà the same thing láàtọ̀ ń pa mọ́jú ìbàtìṣá tó ṣe pé a lè jẹ̀pọ̀ tí a bá ní ìdí pàtàkì so ẹni tí ó mọ́ra níbi nǹkan oṣù rẹ̀ àbí níbi ẹ̀jẹ̀ bímọ ó mọ́ra ní àsìkò ìṣáì mọ́gbẹ́bù ti kọjá àsìkò ìṣáì ni so ọ̀gọ̀rọ̀ àwọn apá wọ́n ní kí ó kí madrid kó tó kí ṣáìnà ṣọlẹ́bí ta sọ pé lọ́dọ̀ Abu Hanifa àwọn gbà pé kí ni ìrun ṣáìnà ni yóò náà máa jẹ́ kó yé wa ń wọ̀rọ̀ ta sọ ipa pé albihaki nínú súnà wọ́n gbà wá pé Abdurrahman bin awo ìkan lára àwọn àgbà àwọn sahaba bákan náà Abdullahi bin Abbas ìkanú àwọn onímọ̀ àwọn sàábà wọn méjèèjì fatuwa wọn òun ni wípé yóò kí zuru àti asiri obìnrin yẹn yóò kí zuru àti asiri yóò kí mọ́júlù àti ìṣáì dó àsìkò asiri ló mọ́ra àsìkò ìṣáì ló mọ́ra ṣùgbọ́n torí pé ìlú èjì wọ́n jọpọ̀ ní yóò kí zuru yóò kí asiri yóò kí mọ́júlù yóò kí ìṣáì náà tó bá ṣe pé àsìkò ìṣáì náà. umara tẹ́lẹ̀ wọn ní ara wọn tó takò wọn nú àwọn tàbí ẹgbẹ́ wọn torí náà ní táwọn tàbí sọ èyí tí ó jù ju ọ̀rọ̀ àwọn tó sọ yìí pé asiri nìkan náà ni ó kì asiri ló ju àwọn tó sọ pé kí ni ìṣá nìkan ni ó kì í torí so eléyìí ó jẹ agbègbè kan. bákan náà tó sọ̀rọ̀ ń pa obìnrin tó rí nǹkan oṣù rẹ̀ ní àsìkò tí ìrùn ti wọlé nísìn àyílà ti wọlé obìnrin kan ó wá rí nǹkan oṣù lẹ́yìn bàtà àyílà wọlé lórí nǹkan oṣù ṣé yóò sọ ìrùn àyílà yẹn padà ńgbà tó bá padà mára torí pé ìrùn yẹn ti wọlé ba. kó tó di kó padà wá rí ìtòṣù ṣàdẹ̀mọ̀ wípé látòjú ẹ̀sìn àsìkò ń wọlé ká ní pé ìrun zuri tí ó wọlé nìkan bí one oh eight aago kan kọjá ìṣẹ́jú mẹ́jọ òun ni ìrun zuri wọlé látòjú rẹ̀ so obìnrin yìí ó wá rí nǹkan oṣù rẹ̀ ní nǹkan bí aago méjì that is aago kan kọjá ìṣẹ́jú mẹ́jọ yẹn kò kírun aago kan àbọ́lù kò kírun aago méjì wá lọ nù bó ṣe rí nǹkan oṣù ẹ̀mí yẹn ṣáàsọ wípé yóò san ìrun zúrì yẹn padà torí pé àsìkò zúrì wọlé bá kó tó padà wá rí nǹkan oṣù àbí a máa sọ wípé obìnrin tó ń ṣe nǹkan oṣù wọn ti gùn nírun torí pé ìkan lára àwọn tí wọ́n jẹ́ tabi'iyat ni nínú àwọn tí wọ́n jọ mọ̀ kéwú fún àwọn sàhábà radiyallahu anhunna wọ́n fi obìnrin kan ní Mu'adha olọ́báyàwó Aisha radiyallahu anha ó ní rẹ̀ ìyàwó Aisha ó ní kí ló fà jẹ́ pé obìnrin tó ń ṣe nǹkan oṣù lásìkò àwẹ̀ kò ní bá rẹ̀ ṣùgbọ́n máa tàn rẹ̀ padà ṣùgbọ́n kò ní kírun tó máa ń ṣe nǹkan oṣù kò dẹ̀ ní san ìrun padà ní tí àwọn àṣà àkọ́kọ́ sọ fún mi wípé áhàrò rí yẹtù àǹtí ṣé lára àwọn ara àrùrá ní ọ́ni àwọn wo ni wọ́n pè ní ara àrùrá àwọn làwọn tó ṣe wípé wọ́n dojú ìjà kọ olórí ìlú tó ń ṣe Ali radiyallahu anhu wọ́n ní òfòfin ọlọ́wọ́ bá dájọ́ bí irú àwọn ìta máa ń ní lásìkò tí wà iná tó ṣe pé ìtara ẹ̀sìn ní àtàódì òun ni máa dààmú wọn wọn àgbẹ́sì yìí wọ́n dẹ̀ láwọn làwọn àgbẹ́sì yìí wọ́n máa sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn mùsùlùmí ìṣáájú ń bẹ lórí ẹ̀ irú àwọn ayú náà lè tara ẹ̀sìn mú wọ́n ní ọkọ ọmọ anabi muhammad sallallahu alaihi wa sallam fatima radiyallahu anha khalifa tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní kòkò fi ọlọ́wọ́ bá dájọ́ wọ́n padà wá dojú ìjà kó náà tó wá dín pẹ̀lú wọn pẹ̀lú àwọn ọmọ ogun ọ̀pọ̀lọpọ̀ apá wọn àwọn míì sádánù lọ sí àwọn àyè bíi North Africa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so yàrá Aisha wa ń béèrè lọ́wọ́ Mu'adha yìí pípé sára àwọn ni ó ní àwọn tí máa fi ọpọlọ tó máa fi wo ẹ̀sìn àbí tí wọ́n mú ìtàwọn gbọ́yé ní al lápòjúwe tí wọ́n fi da sọ fún àwọn sàhábà wọn fi dàánù àbí táwọn sàábé dúró lórí táwọn àáfi àgbóyé ti tí wọn nínú alukur'an tí wọn fi gbá táwọn sàábé dànù àní wọn lónìí ìrànràn lónìí náà ẹlòmí lè má gbé ban nu wọn ó lè má gbé nǹkan bíà ṣùgbọ́n ìṣe sí òun náà nìkan ló àgbóyé ti tó òun nínú alukur'an òun òṣèké òun ògbà táwọn sàábé dúró lórí ẹ yóò máa bẹnu àtẹlú àwọn sàábé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lórúkọ kókè ni òun tẹ̀lé alukurani láì mọ̀ pé ìfẹ́ inú òun lòun tẹ̀lé àwọn tó gbọ́ alukurani yìí tọ́jọ́ mọ́ kí wà nàbí sallallahu alayhi wa sallam náà lè mọ̀ jù wọ́n lọ nípa ìsìn yìí. sọ́yà wa Aisha radiyallahu anha ó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àhárù yẹtún àǹtí ṣé lára àwọn ará àrùrá ni àwọn tó lọ káàpù sí àrùrá àtàgbógun tó lórí mọ̀hábà ní láà ní ìsìlára wọn ò ní kan béèrè ìyá wa aisha radiyallahu anha wa sọ fún pé kana yusibuna dhalika ala ahadi rasulillahi sallallahu alayhi wa sallam a máa ń ṣe nǹkan oṣù lásìkò ànábì sallallahu alayhi wa sallam fanu umaru bí kọ̀dọ̀ ìsọ̀ọ́ wàlá nu umaru bí kọ̀dọ̀ ìsọ̀lá ìtànà ti pa wá láṣẹ ni pé kásán àwẹ̀ padà ṣùgbọ́n òun oníkàmọ́sán padà ó ti tán ẹ̀rí náà nù ìtànàbí sọ fún wa nù tó bá ti máa ń ṣe kó bá ti kí ṣe àwọn tí máa fi àgbọ́yé títí wọn gbá ọ̀rọ̀ ànábì dànù gbá àṣẹ ànábì dànù tó n tí ó ṣẹlẹ̀ nìyẹn sọpọ́ aláfẹ́ ló ń bi ìtàtà amúwáì òun náà ni wípé obìnrin tó ṣe wípé ìrun àyílà lápèjúwe wọlé kò wá tí kírun yẹn kò kí aago méjì èlò àbágo méjì àbọ̀ gan lù kò tí kì í hù mẹ́ta lù kò tí kì í gbogbo àsìkò tá à ń sọ lápòjú ẹ̀sìn ìrún àyè ló ti kọjá ṣùgbọ́n bó ṣe ti di aago mẹ́ta báyìí ló bá rí nǹkan oṣù rẹ̀ ṣáà sọ wípé ìrún yẹn ti bá so ó ní láti san padà àbá sọ wípé kí lẹ́sẹ̀ rẹ̀ ìrún wọn fún un ní àsìkò tó pọ̀ so kò tí ì kọjá àlà àdìsọpọ́rọ̀ àrùn torí pé òyìn ní àsìkò tó pọ̀ ní lè tí ì kọjá àsìkò rẹ̀ ni obìnrin tó lẹ́yìn ń kó oṣù kò lè kí so Imam Malik Shafi àwọn ti lọ náà ó ti lọ náà nìyẹn ká ní wípé kò kí ìrùn yẹn títí títí alátàrí fi wá wọlé èyí ń là á sọ wípé ìgbàtà alátàrí wọlé ó wá rí nǹkan oṣù rẹ̀ èyí ń là á sọ pé kí ni ó jẹ ìrùn zóòrì èyí ń là á pé ó jẹ ìrùn zóòrì ṣùgbọ́n ìrùn yìí ni àsìkò lè tí ìkọjá tó fi rí nǹkan oṣù so àwọn àfa kan sọ pé kò ní tún kò ní san padà àwọn kan sọ wípé ńgbà tásìkò yẹn ti wọlé bá yóò san padà náà nìyẹn yóò san padà nìyẹn ká ní pé àsìkò yẹn kọjá lọ yóò lásán pé kí ni kò ní san padà ní torí pé orí nǹkan oṣù rẹ̀ àbí orí nǹkan oṣù rẹ̀ rádà kí àsìkò yẹn tó kó tó wọlé tó yí láti pé kò ní san irun yẹn padà ṣùgbọ́n ìwà tó ṣe pé within àsìkò oorun náà ló ṣì wà kí n kò ṣe fi wá dé tó irun yẹn ti lépa bá nìyẹn ó ní láti máa padà àwọn apá kan sí lóyìí ṣùgbọ́n wà lọ́wọ́ aláǹgbọ́ oríṣẹ́ olùsọ́ọ̀bù tèmi ọ̀rọ̀ fún ọlọ́wọ́ tààlà ti sọ wọ́n ní tí nǹkan ẹ̀ gbáyìí à ní kó san padà nìyẹn torí pé kò tí ì ṣe àṣeyù àdìsọ pé kí ni ó ráhùn láre àní ní ó ráhùn láre so eléyìí jẹ́ kéèsì kan sọ àdìsọ pé ó láre náà a máa ṣẹlẹ̀ ńgbà mi ti ṣe tó bí yá ẹni yẹn ní àsìkò tó ní pé òun ló di ilé rẹ̀ kò kí irun yẹn kò kí irun zúrì yẹn ó di ilé rẹ̀ bí a ó nídi pàtàkì kan tí ó fi kízú yẹn á sì wá wọlé tó ó wá rí nǹkan oṣù lásìkò á sì á ní kí ó kí zóòrì á ní kó kí zóòrì ni ó jẹ zóòrì eléyìí ni tí a fa sọ fún wa tí ráńgbà dáńkà so ká ní wípé àsìkò tí ó kù tó lè fi àti àsìkò oorun á ṣe kọjá sábàáníkà jẹun pọ̀ bí ó tó kí rákàdé márùn lọ́rọ̀ àwọn mọ̀lìkí àwọn yóò kí átìrì náà sábàáníkà jẹun pọ̀ mọ̀ra wọn bẹ́ẹ̀ ni pé torí pé so pọ̀ so ṣùgbọ́n kókó lọ́wọ́ láwọn aláǹkó ni pé tí àsìkò oorun yẹn tí ó bá jẹ́ pé ó kò tí ì kọjá tí ó fi rí nǹkan oṣù yẹn kò ní kò ní san padà so eléyìí ó jẹ́ ìdí ó tẹ̀wọ̀n lára àwọn nǹkan tí atúbára wa sọ òun lẹni tó ṣe yí pé ó ń ṣàlùwàlá lọ́wọ́ àbí ó ṣàlùwàlá ó kírun ṣùgbọ́n kò rántí àbí ká lè sọ pé ó ṣàlùwàlá lọ́wọ́ ó wá gbàgbé kò rántí fọ ọwọ́ rẹ̀ ó wá padà rántí kí ni ó ṣe a ní àfọ́ àfọmọ́ pé tí ò bá pẹ́ kó sáré fọ ọwọ́ yẹn ni kò lẹ́yìn tó kàn lẹ́yìn ẹ̀ ó tún ṣe kí ni kó kọ̀ǹtínú àwọn pé lẹ́yìn ọwọ́ ó kó orí so yóò fọ ọwọ́ tí ọ̀nà ti fọ yẹn yóò parí yóò fi kọ̀m̀plìtì ìyókù tẹ́ẹ̀bí iṣẹ́ àpapọ̀ fún àṣùmọ́ tó bá ti pẹ́ àpáàrí kọ́ra fọ ọwọ́ nìkan kí ló pàtàkì sọ pé kó fọ ọwọ́ nìkan tó bá ti pẹ́ pọ̀ tí O bá ti pẹ́ à ń kó fọwọ́ ẹ̀ ń kó wá fọ kó tún kọ̀ǹtínú ibi tí ó kù ó ní pé àwọn fẹ́ láti ti kan ṣe láàrin ẹni tó ṣe wípé ó mọ̀ ọ́n ṣe àbẹ̀ àtẹni tí ó gbàgbé ẹni tó ṣe pé ó gbàgbé ni ló fi ṣe nǹkan yẹn tí àsìkò kò rẹ̀ tí ì lọ abátùkù ti lọ òun ní kó ṣe báyìí torí pé wọ́n gbà pé kí á tó nǹkan tẹ̀léra wọn lọ́dọ̀ wọn wọ́n gbà pé àti sàn oríkèríkè àlùwàlá ká tó tẹ̀léra wọn ni wọ́n gbà pé ọ̀ràn yẹn ní somehow tí wọ́n tí nǹkan yẹn tí wọ́n bá ní jẹ̀ ní excuse wọ́n lè fojú fòfó yẹn ìyẹn pé ká tó tẹ̀léra wọn bákan náà ká má jẹ́ kí orí kí á lò alákàntà ṣe gbẹ ká tó ṣe ìmí wọ́n gbà pé ọ̀ràn àyàn náà ni ṣùgbọ́n tí ìyẹn bá ní jẹ́ ní excuse wọ́n gbà pé kí ni ó jẹ́ nǹkan tí ó ṣubú fún yẹn ṣùgbọ́n wallahu alam gẹ́gẹ́ bí n ti aṣàlàyé fún wa òun ni wípé kókó bẹ̀ ni pé ìta àrùn ti ṣe lọ́nà yẹn ká ṣe eléyẹn ni kókó bẹ̀ náà títò tẹ̀léra oríkèéríkè àlùwàlá alọ́pọ̀lọpọ̀ máa sọ pé kí ni ọ̀ràn yẹn oríkèéríkè àlùwàlá tó ń sọ òun náà ni ìgbọ́lọ́wọ́ bá ṣe tó kalẹ̀ ní alukur'an ọlọ́wọ́ bá ní yá ayọ́ lẹ́dínà ámùnú mo pẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìrà kóńtùmílà sọlá ẹ̀wà bẹ́ẹ̀ lọ kírun fásitì ojú ẹ̀fọ́ ojú yín wà áìdí ẹ̀kúmílẹ̀ marafiq ọwọ́ yín ẹ̀fọ́ títí débi ìgúnpá bákan náà wàmsà orí ru'usikum ẹ̀pá orí yín ó di mẹ́ta wa arjulakum ila al-ka'bayn ẹsẹ̀ yín ẹ̀fọ́ níbi kókósẹ̀ orí mẹ́rin tọ́lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afá àwọn nǹkan mẹ́rin kankankalẹ̀ yìí àwọn ni ọ̀ranyàn nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá mẹ́ṣọ́nù so wọn á fi kún ọ wọn á ní àtẹ̀rẹ̀tì ká tó tẹ̀lé ra wọn báyẹn so tí wọn bá lọ fọ ojú before ó lọ pa orí àbó fọwọ́ before kó tó fojú wọn á ní kí ni kò lálọ́ àlá torí pé kó tó ọlọ́run bá ṣe tó nínú alukur'an ṣùgbọ́n àwọn mi àsọ fún wa yìí pé ọ̀ràn yẹn kọ́ ni ká bẹ́ẹ̀ ọlọ́wọ́ wá tó bẹ́ẹ̀ láti sọ fún apáwọn nǹkan tó yẹ ká ṣì ní kò ń ṣe pé ọ̀rọ̀ èèyàn ní kí á tò ó báyìí tẹ̀lámì ti gbà yí pé ẹni tí ó bá lọ fọ apá bí fọ ọkọ tó fojú alọ́ ara rẹ̀ ṣì lọ ṣùgbọ́n tí ọgọ̀rọ̀ dó lórí òní pé kí á tó tẹ̀lera wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ èèyàn ní bákan náà alfọ́ káyára àbí almuwala ìtumọ̀ kankan náà ní méjèèjì òní tó bá a ṣe ń ṣe léyìí tán ká bọ́ sí the next one kò ṣe pa máa pọ apá tán a máa rojọ́ rojọ́ rojọ́ bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe títí tí ọwọ́ àfihàn so ní on a normal day tabasálẹ̀ wà látó mi gbẹ lọ́wọ́ wa lápójú rẹ̀ ó túmọ̀ sí lékè ni bí gbàtà àfọwọ́ yẹn on a normal day tabani on a normal day that is kò ń ṣe pé ọjọ́ yẹn gbóná tó ṣe pé tẹ́bá fomi fara kẹ tó lajú kẹ tó dijú kẹ tó là ó ti gbẹ lára àbí òtútù mú gan tẹ́ pé omi tètè gbẹ lára so normal day tómi bá gbẹ kótó ní pé a fọ oríkè èrò tó tẹ̀lé ọ̀gọ̀rọ̀ àwọn afá wọn á ní àṣẹ tí a mọ̀ sí almuwala òun náà ni pé bá a ṣe ṣe lé ìtún yẹ ká ṣe lé lẹ́sẹ̀kẹsẹ̀ yìí àbí nǹkan tí wọ́n pè ní alfaud ṣùgbọ́n wá ní àṣẹ tí wọ́n máa ń sọ pé eléyìí náà ọ̀ràn yẹn ni tí eléyìí àwọn àbá mi máa gbà pé kò ń ṣọ̀ràn yẹn wallahu alam èyí tí ó tẹ̀wọ̀n tẹ́wà yìí sọ fún ọ pé kò ń ṣe ọ̀ràn yẹn ni ìyẹn náà bó tiẹ̀ jẹ́ wípé kò ń ṣe nǹkan tó bá làákà ìmọ̀ a máa pẹ́ nígbà tá à ń ṣe àlùwàlá ní ká ṣe díẹ̀ kátún wá sọ pé a máa dìlé yòókù mi nígbà tó sọ pé kò kì í ṣe ọ̀ràn yẹn eléyìí lè mìíràn ààyè àwọn ṣàfihìyà àbákaná àwọn hànàfíyà ó ní hadithi abdullahi umar tí imam malik gbà wá nínú mọ́ àtọ́ so abdullahi umar ó ṣàlùwàlá ní ọjà so ìgbà tí ó wá dé mọ́ṣáláṣí ló ẹ̀ṣẹ̀ wá fọwọ́ pa ẹsẹ̀ rẹ̀ so tó túmọ̀ sí pé kí ni kò ṣe tí a mọ̀ that is gap wà láàrin so ṣùgbọ́n àwọn tó ń sọ pọ́nà yẹn ni ìkàtà sọ ní pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam orí arákùnrin kan tó ń kírun ó wá wo ẹsẹ̀ rẹ̀ orí sáìn ní ibi tí omi ò kàn bẹ́ẹ̀ sanabi wa sọ fún wípé erje padà fa ahsin odo ak lọ ṣe àlọ́ aláàrẹ̀ dáadáa so ọ̀gọ̀rọ̀ àwọn afá níbẹ̀ wọ́n ní fa ahsin odo ak ìpè lọ́tọ́ àlọ́ aláàmì ìṣẹ̀lẹ̀ anábì sọ ló gbà lérò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí An-Nawawi ṣe sọ wọ́n ní kò ń ṣe pé lọ́tọ́ àlọ́ aláàmì ìṣẹ̀lẹ̀ ló máa túnà sí ó lè túmọ̀ sí lọ́tọ́ àlọ́ aláàmì ìṣẹ̀lẹ̀ lè túmọ̀ sí pé kí ni ibi tó ṣe yẹn lọ ṣe é ṣẹ̀gbọ́n mi wà ní sun Abi Dawud nínú hadithi Umar radallahu anhu sọ pé anamsọ lọ́wọ́ sọ fún arákùnrin tí ó ṣẹlẹ̀ fa amára an yu'ida al-wudu'a wa as-sala ó ní kó tún àlùwàlá rẹ̀ ṣe kó dẹ̀ tún ìrun kí ṣùgbọ́n hadithi yẹn ọ̀rọ̀ yẹn tó tẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àbá àsọ ṣùgbọ́n kò ṣe ọ̀ràn ẹ̀ bákan náà kò bá láàká ìmú ká ṣe oríkèé àlùwàlá kan káwá dúró dúró dúró ká ìfún aláfẹ́ ṣe oríkèé mi bí ìgbà tí à ń ṣeré ní òfẹ́ jẹ́ ṣùgbọ́n tá a bá rí ìdíwọ́ tó ṣe pé pépè fún kí ní ìtọ́jú ẹ̀ṣẹ̀lẹ̀ bí ẹni kó ń ṣàlùwàlá lọ́wọ́ nísìn omi bá tán so wá ń wó káàkiri pé ó kókó fọ ẹsẹ̀ rẹ̀ ń wo bí káàkiri ṣùgbọ́n tí wọ́n fi rómi pé àwọn táìlì kan ti gbẹ́ńlẹ̀ pé irú yìí o a ní oníjẹ ní excuse kò jẹ́ bí oṣù jẹ́ náà tó wá ṣe pé àwọn nǹkan tó jẹ́ náà pílà àbí ká ní àwọn mustahabat àwọn nǹkan tí ó ń ṣọ̀ràn yàn níbi àlùwàlá bí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àpáǹsì wọ́n gbà pé ká yọ ẹnu mò ń ṣọ́ra yẹn ká fi mú ń ṣọ́ra yẹn ká pa etí ó kì í ṣọ́ra yẹn tẹ́lẹ̀ ìdí yẹn bá gbàgbé tí òun ti ṣe lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àbá tí wọ́n gbà pé kó ṣe ṣe kí ni ó lálù àlà so kò ní ìdí kó sọ pé kí ni òun fẹ́ tún àlù àlà àwọn ṣe náà gẹ́gẹ́ bàbá ṣe sọ fún wa wọ́n ní ó lè ṣe àwọn nǹkan wọ̀nyẹn tálù ara rẹ̀ bá ti já kó yọ ẹnu nù kó fi mú kó ṣe kíni kó pa ìtí ẹ̀ láti lè lò ó fún ìrùn míì tí ó kì ṣùgbọ́n èyí tó ti kí yẹn rìn ò bàjẹ́ torí pé nǹkan tó filẹ̀ lọ́dọ̀gọ̀rọ̀ àwọn afá nǹkan tí ó ń ṣe ọ̀ràn rẹ̀ ni so bó tiẹ̀ jẹ́ pé arínú àwọn apá tó ń gbà fáwọn nǹkan ọ̀ràn rẹ̀ ni wọ́n. torí pé ọlọ́wọ́ bá sọ pé ẹ fojú ẹnu wa àti mú wa wọ́n bí ojú wa ló so báyìí láàbára ń fojú ẹni tó wá sí mú tó yọ ẹnu nù ó kọ́ wa bá a ṣe fọ ojú mi ó rẹ̀ ra Imam Ahmad rahimahullahu ta'ala ṣùgbọ́n tí ọ̀gọ̀rọ̀ àwọn afọ òní pé rárá kò ń ṣe ọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn ṣùgbọ́n gbogbo wọn lẹ́nu wọn kò pé tí wọn fẹ́ ṣe àlùwàlá tó pé yóò yọ ẹnu yóò fi mú yóò bá ètí ń bẹ ẹnu wọn kò lórí yẹn ṣùgbọ́n ká ní pé èèyàn kan ò yọ ẹnu nù àbí kò fi mú àbí kò pa ètí ṣáàtú pé kò lálọ́ àlá ni wọ́n ní ó lálọ́ àlá torí pé kí ni tọ́lọ́wọ́ bá sọ ní pé fásitì ojú ọkọ̀ ẹ̀fọ́ ojú yìí so imú ni ẹnu kò lẹ́ṣẹ̀ ara ojú ṣùgbọ́n àtọ̀ imú àtẹnu ara ojú ni so wallahu alam èyí tó dá òní pé tábàlà ti sọ́dọ̀ àwọn afọ àti wọn sọ pọ́nrán yẹn ni eléyìí náà ní wéjì àwọn tọ́lẹ̀ sọ pé kò ń ṣe ọ̀rọ̀ yẹn wọ́n rí wí dáadáa wọ́n rí wí dáadáa so nísìnyí tí èèyàn bá ti síra wọn àtọ̀rọ̀ ń pa tẹ̀síìbù nísìnyí èèyàn ò ń ṣàlùwàlá lọ́wọ́ ń ṣe àlùwàlá lọ́wọ́ abójú ìgbà tó bó ojú tán ẹ̀ṣọ́ ayú ẹnu nù ẹ̀ṣọ́ wá fi mú ṣé a sọ pé kò ṣe tẹ̀lẹ̀tì hmm. kò affect kò affect ìgbà táwọn sọ wípé kò ṣe tẹ̀lẹ̀tì kò tó tẹ̀léra wọn ò ní nígbà tí ó bá fọ ọwọ́ ìfọ́ ọkọ tó fọ ojú ṣùgbọ́n ó fọ ojú ẹ̀ṣọ́ wá yú ẹnu lẹ́yìn ẹ̀ṣọ́ wá fi mú àti pé kò tó tẹ̀léra wọn ìta fi mọ̀ pé ta fi wọn pé títò tẹ̀léra wọn òun ni ayal Qur'an yẹn ìta fi wọn pé ó tó tẹ̀léra wọn òun ni ayal Qur'an ojú ọwọ́ orí ẹsẹ̀ ètò tẹ̀léra wọn nìyẹn ṣùgbọ́n tí a bá fi èyí tó jẹ́ mustahabu sáàárín bí a ń gbà tó fọ apá tán lápòjú orí fún ó ẹ̀ṣẹ̀ wa lọ fi mú ẹ̀ṣẹ̀ jọ ẹnu nù kò bá jẹ́ àbígbà tó parí tán lẹ́ẹ̀ṣẹ̀ lọ lu ẹnu nù lẹ́ẹ̀ṣẹ̀ fi mú kò bá jẹ́ torí pé àwọn nǹkan ẹ̀ ní àwọn àfa àgbà kékeré mustahabu ni ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfa ṣiṣẹ́ so eléyìí òun ni ṣókí àwọn nǹkan tí a ti bára wa sọ ọ̀rọ̀ fíkíù ìntàsábà máa ń bùkátà ti gan-an ní bẹ́ẹ̀ ni àwọn àfa ẹnu wọn lè mọ́ kó lórí àwọn issues mi níbẹ̀ gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé ó pàtàkì ká ṣàlàyé bá a ti ń ṣàlàyé yìí torí pé nǹkan tí a máa ń sábà nídìí ni ẹlòmíì rẹ̀ ní látara pé ó ti gbọ́n táfà kan sọrí yóò bá lómi jà bẹ́ẹ̀ ni tó ń bá ìjà lé lórí kò sí nǹkan tó kó bá ìjà lé lórí ni iṣu tó ṣe pé àwọn eléyìí náà rí sọ àwọn eléyìí náà rí sọ ni tó lára àwọn àǹfààní tí sọ nìyẹn bẹ́ẹ̀ láti gbogbo àwọn nǹkan ní ìtàfi sọ sẹ́yìn takuwa ní sọ́mùrì ẹ̀ ní ìṣe àròkó tẹ̀wọ̀n jù nínú àwọn nǹkan wọ̀nyí so that a lè dé nípa bára ní tó sọ ìdàkejì náà àmì tí ó ti ń bọ̀ wá so àwọn nǹkan tó lẹ́rìí ọ̀rọ̀ píkìú tí ó ṣe jìyàn rárá wọ́n pọ̀ dáadáa lápẹ̀bí ẹ̀sìn kí ẹ̀ ló ń fẹ́ ṣàlù àlá ń sìn bọ̀tò òun ò ní ṣan apáńtò àbó ń fẹ́ ṣàlù àlá òun ò ní bọ́jú á ní ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn torí pé ẹni ẹgbẹ́ yóò máa tako Al-Qur'an yóò rẹ̀ máa tako àdéhùn àdéhùn ọ̀lá àtàlà pẹ̀lú yẹn ṣùgbọ́n bí wọ́n bá sọ wípé òun ò jẹ́ ẹni àbí òun ò fi mú lápẹ̀bí ẹ̀sìn ilẹ̀ a sọ wípé ẹnu àwọn àkókò lórí ẹ so àríkà ń tarí pẹ́nu àwọn àkókò lórí ẹ̀ ọ̀rọ̀ títí mi àríkà rí kí ni ẹnu àwọn lé lórí èyí a rí pẹ́nu àwọn àkókò lé lórí yẹn nìyí èyí ń àádì mú bẹ́ẹ̀ ìtẹ́nu àwọn lé lórí àti èwo ló jù iṣẹ́ ìgbìyànjú àti èyí tó jù níbi iṣẹ́ ládá ọ̀tọ̀ ni tolójẹ́pá wọn afá ma sọ fún wa ni wọ́n ní alẹ́ẹ̀lìmù ìmọ̀tẹ́rí yẹn láyà àdínú iṣẹ́ yìí kò sí ìjọsìn ta lè fi wé ìmọ̀ lè máa ń kọ́ hát ní ìyàtọ̀ fẹ́ni tó bá ń wá nítorí tọ́lọ́run ni ìmọ̀ ẹ̀sìn kò sí ta lè fi wé nínú èmi náà ti wá lọ kí ó ń sìn máa máa yá lu àwọn èèyàn ní àwọn lérú yìí sìn àníyàn tiẹ̀ ti dàrú láti lẹ̀ so ìmọ̀ tó kọ́ yẹn evidence against ẹ̀ evidence against ẹ̀ ló jẹ́ ṣùgbọ́n ìyá wá ìyẹn sì ló gbìyànjú lórí iṣu kan àfa ó lè gbìyànjú oṣù kan oṣù mọ̀tàmú lórí iṣu ẹ̀yọ̀ kan ẹlòmí lè lu ọdún kan lórí iṣu ẹ̀yọ̀ kan anikin lam yataharrar aw lam tataharrar indi mas'ala títí di sini ọ̀rọ̀ yẹn ò tí clear sí mi dáadáa wọn fáwọn àfa kan wọn wu àwọn ẹ̀rí tó ń bẹ ńlẹ̀ wọn lọ báyìí àwọn kan wu àwọn ẹ̀rí tó ń bẹ ńlẹ̀ wọn lọ báyìí èwo wá nìwọ dúró lé lórí ani mas'ala yẹn ò tí clear sí mi títí di sini òun sì ń ṣe báàfù parẹ́ bó ṣe ń ṣe báàdù ń pa rẹ̀ yẹn pẹ̀lú àníyàn kó ń fẹ́ ti súnmọ́ lọ́wọ́ wa ní iṣẹ́ olóore ní fún iṣẹ́ olóore ní fún tó ló jẹ́ pé ọ̀rọ̀ píkíù nǹkan tí a níjì ni a níjì ẹ̀ gan torí pé àákìrún àṣàlù àlá agbáwẹ̀ àálọ àjẹ a níjì ẹ̀ gan ṣùgbọ́n bá ṣe níjì ẹ̀ tó yìí náà lára àwọn ẹjú tó le jù ní lára àwọn ibi tí ó le jù ní sòtòlé ẹlòmí ọ̀rọ̀ nígbà tó máa ń sọ pé àwọn àyẹ̀tí wa sọ púpọ̀ èwo la máa ṣe gan-an ẹnìyẹn fẹ́ sọ́mùrì ni kan sọ sọ́mùrì fún èwo lá máa ṣe ẹtì sọlẹ̀ ẹ̀sọlẹ̀ èwo la máa ṣe tó la ń fẹ́ láti sọ fún wa pé sọ́mùrì àwọn nǹkan tí a ti bára wa sọ òun ni eléyìí pé èyí tó tẹ̀wọ̀n ní gẹ́gẹ́ bó ṣe clear sí èyí tẹ́lẹ̀ prevent yẹ òun ni lè nípa àwọn issues tí a ti mẹ́nubà bá subhanahu wa ta'ala àwọn èyí tí abára wa sọ̀rọ̀ náà kọ́ lọ́mọ kúrò sí òwúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rìn sí ojú ọ̀nà rẹ̀ ó ṣàlékún ìdúró sí fún ẹnì kọ̀ọ̀kan wa kí mọ́dún wa ní ládàá àwọn iṣẹ́ tí a bá ṣe